إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó ń kíyèsí wa tó sì ń dáàbò rẹ̀ bò wá ọlọ́run ọba yìí ni ọba tí a dúpẹ́ fún àtọ̀rọ̀ èyí tó kẹ́ tó pọ̀ nínú ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ṣe àríkọ́ṣe dáadáa yálà nínú ìwà nínú ìṣe abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ pẹ̀lú ògo ọlọ́run a ó tún máa tẹ̀síwájú níbi abala báàbù sọ́bùrù ojúpọ̀nà ìní sùúrù àti ìní ìtẹ̀mọ́ra nítorí wípé bọ́lọ́run ọba ṣe dá ayé a rí nǹkan tí ó tẹ́ lọ́rùn bákan náà a sì rí nǹkan tí ò ní dùn mọ́ wa nínú ìṣẹ̀mí ayé tí a bá rí nǹkan tí ó tẹ́ lọ́rùn tó dùn mọ́ wa ntọ́lọ́nfẹ́ ni ká dúpẹ́ ntọ́lọ́nfẹ́ nìyẹn ọlọ́run fẹ́ ká dúpẹ́ ká sì má yọ àyọjú torí pé oore ìtọ́lọ́run ṣe fún ọ tó dùn mọ́ wọnú níbi tó ti ń yọ àyọjú ó sì máa jẹ́ sábàbí ìbànújẹ́ fún ẹni tí òun náà ń wárò oore yẹn tí ò ti tẹ̀ lọ́wọ́ báyọ̀ mọ̀ ló bí inú ẹ̀ wá dùn ó tún wá ń tayọ àlà ó ti ń yọ àyọ̀pọ̀rọ̀ ẹni tó ń tí wá ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run fáìmọye ọdún tọ́lọ́run ò tí ì fún un tó bá rí ọ bó ṣe ń ṣeun inú rẹ̀ ó mọ̀ bàjẹ́ ṣèdí ni tó fi jẹ́ pé bọ́lọ́run bá ṣoore fún wa ọlọ́run fẹ́ ká dúpẹ́ ni ká má yọ àyọ̀pọ̀rọ̀ la tafrah inna Allaha la yuhibbul ni ẹ má máa yọ àyọ̀pọ̀rọ̀ ọlọ́run ò fẹ́ràn ẹni tó bá máa ń yọ àyọ̀pọ̀rọ̀ torí pé níbi yíyàyọ̀ pọ̀rọ̀ èyí ó tún ṣe lọ́hùn níbẹ̀ ṣùgbọ́n tọ́lọ́hún fẹ́ tó bá ṣoore fún wa ní ká dúpẹ́ ká sì fi ẹ̀mí ìmoore àsọ́lọ́hún tó dá wa ká sì mọ̀ pé kìí ṣe ọgbọ́n wa bẹ́ẹ̀ sì ni kìí ṣe agbára wa bákan náà tí nǹkan tí kò tẹ́ wa lọ́rùn tó bá ṣẹlẹ̀ sí wa ọlọ́run ò fẹ́ kí a fara ya dépò pé a wàá ṣe ọ̀rọ̀ sọ sọ́lọ́hún tó dá wa torí pé mélòó mélòó ní nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tó ṣe pé gẹ́gẹ́ bí àríwòye ọmọnìyàn aburú ni ó jẹ́ ṣùgbọ́n tó sì jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fi ìdí tó torí ẹ̀ ṣe hàn wá a máa dúpẹ́ àfún alápèjúwe ẹni tó fẹ́ rìnrìn àjò ó wá dé mọ́tò park bó ṣe ń kánjú tó kò wá bá bọ́ọ̀sì tó yẹ kó bá ó ń débẹ̀ báyìí wọn ló ti kún ẹ̀rí pé inú rẹ̀ ó bàjẹ́ pé ah ibi tóun ń lọ yìí òun ti léètì ṣùgbọ́n kò pẹ́ tásìkò wọn bá ní bọ́ọ̀sì yẹn ó ní accident gba àwọn tó wà ń bẹ̀ lójú náà ẹ̀rí pé kò ní rí mímísì tó mísì bọ́ọ̀sì yẹn yóò padà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run máa dúpẹ́ o ṣùgbọ́n tí ò bá mọ ohun tó ṣẹlẹ̀ yóò máa bà jẹ́ pèrè ọlọ́run ah o tún wà kó ló ṣe jẹ́ kó tún lọ miss appointment yìí inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n tí irú nǹkan yẹn bá ṣẹlẹ̀ ọlọ́run kò sọ wa ń bẹ̀ tó bá gbọ́ yóò tún máa dúpẹ́ ni pé ọlọ́run ló mà ní kí òun má bá bọ́ọ̀sì yẹn lọ ṣùgbọ́n lọ́wọ́n bá ṣe àdìtú ní iṣẹ́ ọlọ́run èyí tó bá kọ síyàn tó bá dùn máa yàn nú kéèyàn ó dúpẹ́ èyí tó bá sì kù díẹ̀ káàtó kéèyàn ó ṣe sùúrù torí wípé pẹ̀lú sùúrù ohun gbogbo ó padà di ìrọ̀rùn àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ìfaraya ìbarajẹ́ ìyẹn ò ní kí nǹkan tí ò tẹ́yàn lọ́rùn ìyẹn ò ní kó lọ ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìfaradà àti ìfẹ̀míjìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣetán láti dá ẹrù rẹ̀ lóhùn ọlọ́run ọba fi sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ọlọ́ni ẹ máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run bis-sabri pẹ̀lú ìtẹ̀mára pẹ̀lú ìfaradà àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìyẹn túmọ̀ pé méjèèjì náà jọ ń ṣiṣẹ́ bí yẹn bá ń ṣàdúrà bí yẹn yẹn náfìlà kó lórí tá à ń fẹ́ tọwọ́ ẹni ò tí tẹ ọlọ́run ló máa ń lágbára àyàfi àwọn tó bá bẹ̀rù ọlọ́run ni wọ́n lè máa ń ṣe farada àbí ọlọ́run ọba kọ́mọ́sẹ̀ fún wa sínú ẹni tí ó bẹ̀rù rẹ̀ àdánwò tí yóò sì tán wa ní sùúrù kọ́lọ́n kó sọ wa ń bẹ̀ bi rahmatika ya arhamar rahimin báàbù sabr ojúpọ̀nà sùúrù àti ìfaradà òun náà ni a wà alhadith wahid wa khamsin hadithi ẹlẹ́kọ̀kànléní àádọ́ta hadith fifty one nínú ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam wa an ibn mas'ud radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaal innaha satakunu ba'di athratun wa umurun tunkirunaha. قالوا يا رسول الله فما تأمرنا قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم متفق عليه والأثرة الانفراد بشيء عما له فيه حق أفو عبد الله وما مسعود ló gba hadith yìí wá látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn mas'ud ó jẹ́ ọ̀kan nínú àwọn sàábì anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n bá nàbí láyé tí wọ́n jókòó níwájú ẹ̀ tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí wọ́n gba ànábì gbọ́ tí wọ́n sì kú lérí ìgbàgbọ́ náà àwọn ẹ̀ ń pè láwọn sàábì kò sí èyí nínú ìṣesí tánàbí bá ṣe wọn ò béèrè bánàbí bá sọ̀rọ̀ wọn ò di ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ nínú ìṣesí yìí ó ní ẹ̀sìn Islam ló fi tàn ká ló fi jẹ́ pé kò sí nǹkan tá a bá fẹ́ ṣe nínú Islam èyàn ó rí tánàbí sọ nípa nǹkan yẹn eléyìí tá a fẹ́ ṣe kí lànàbí sọ nípa kò sí àárí tó bá ti jẹ́ ní tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa. torípa ànábì ò ní sọ ọ̀rọ̀ kan àfi káwọn sàbí kún ó di ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ wọn sì tún sọ fún ẹlòmíì àwọn náà ó tún sọ fún ẹlòmíì àwọn náà ó tún sọ fún ẹlòmíì kó tó wáá di nǹkan tí wọ́n ń kọ ọ́ sílẹ̀ Abdullahi ọba kọba sí i ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ báyìí wípé ha satakunu wa òjíṣẹ́ yóò padà ṣẹlẹ̀ o lẹ́yìn ìgbà tí mo bá lọ tán ìnáha satakunu báàdì lẹ́yìn ìgbà tí mo bá lọ tán àwọn nǹkan kan ó padà máa ṣẹlẹ̀ kí ni nǹkan náà atharotun ntí jẹ́ athara òun náà ni kí wọ́n kó twenty thousand fún ọ kí wọ́n ní kó o pín fún yàn mẹ́sàn-án kí wọ́n náà kó o kún wọn twenty thousand èèyàn mẹ́wàá ló lẹ́pin náà two two thousand naira wọ́n nìkan bá dàgbé ẹ̀ sápò nǹkan pè ní asarọ̀ nìyẹn bí ẹ nípa àwọn èèyàn tó kù yẹn wọn ò lẹ́tọ̀ọ́ nínú nǹkan yẹn tí wọ́n bá sì béèrè ẹ̀tọ́ àwọn wọn jẹ àwọn sùn wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ nǹkan pè ní nìyẹn yorùbá tó lè kó tànù òdíṣẹ́ ọlọ́run ọba ní tí mo bá lọ tán àwọn nǹkan yóò máa ṣẹlẹ̀ kí nìdí tó òṣìṣẹ́ ọlọ́run sọ pé báàdì lẹ́yìn ìgbà tí mo bá lọ ìyẹn túmọ̀ sí pé lójú ayé ànábì sallallahu alayhi wa alayhi wa sallam kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ ọlọ́run ròyìn àwọn sọ̀hábà àwọn muhaj àwọn ansor nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani ọlọ́run ni wà yu'thiruna ala anfusihim ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ọlọ́run ọba ní àwọn ansor àwọn ará Madina nígbà táwọn ará Maka ṣe hijira tán ṣèrìn àjò wá sí ìlú Madina àwọn ará ìlú Madina gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ kódà bó ku oúnjẹ tí wọ́n ó jẹ báyìí wọ́n á gbé fún wọn pé káwọn yẹn ó jẹ kódà wàlẹ̀kánà bí mu xasọ̀sọ̀ wàlẹ̀kánà bí mu hájà kódà kó ti pé wọ́n ní bùkátà sí oúnjẹ wọn wọn ò gbọ́lá fún ọmọ ìyá wọn tẹ́bi ń pa pé ìwọ yóná ìṣesí àwọn mùsùlùmí nìyí lójú ayé anabi sallallahu alayhi wa alayhi wa sallam ní ọjọ́ kan anabi sallallahu alayhi wa sallam anabi wà níjòkó jẹ́ àwòbẹ́ ìfún àlejò kan dé wá bá anabi sallallahu alayhi sallam òjíṣẹ́ ọlọ́run ọba ó sì jẹ́ ẹni tó máa ń ṣàlejò púpọ̀ ó wá ránṣẹ́ sí ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ wípé ǹjẹ́ a ní nǹkan lé tálejò lè jẹ alákọ̀ọ́kọ́ nínú ìyàwó òjíṣẹ́ ọlọ́run sọ wípé kò sí nǹkan kan ìlàlùmá omi nìkan ló ń bẹ ńlẹ̀ wọ́n bí ìyàwó kejì òun náà sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tájọ jókòó wípé ta lẹni tó lè bá mi gba àlejò mi yìí tí ó bá mi ṣe lálejò lálẹ́ yìí ọ̀kan náà àwọn sàbí bá dìde nílé òjíṣẹ́ ọlọ́run màá ṣe màá ṣe màá gbà sọ́dọ̀ arákùnrin yìí ó bá mú àlejò yẹn ó mú lọ ìgbà tó délé náà bí ìyàwó ẹ̀ pé sóúnjẹ kò sóúnjẹ oúnjẹ tí ọmọ táwọn ọmọ ó jẹ wà nílé arákùnrin yìí wá fún ìyàwó kí ó máa bá àwọn ọmọ ṣeré títí tí àwọn ọmọdé tó rún bá dé àwọn ó sàn lọ́nà yorùbá ní oorun nígbà tọwọ́ ọmọdé àgbàlagbà gángọ́ ìṣòro ń gbà tọwọ́ àgbàlagbà náà bí èèyàn bá sùn ó rí pé ogun tó mú lọ́wọ́ ló dàlẹ̀ ọlọ́run fi yẹn pòwe ikú fún wa ni ó fi pòwe ikú fún wa náà ni torí kò sí bó ṣe sọ ìwọ dì mọ́wọ́ tó ti fẹ́ sùn ó rí pé ìwọ dàn wò lálẹ́ di ansẹ̀tì rẹ̀ mọ́wọ́ tó bá ti fẹ́ sùn tó o bá jí wo bí tó ti lọ bá ansẹ̀tì wà kàlà ọlọ́run fi yẹn pòwe fún wa ni pé bí kú náà ó ṣe rí náà nìyẹn ó dàálẹ̀ wípé tọ̀ bí mo ṣe wá tí mi mú kankan wá òun náà ni mo tún lọ yẹ o ọlọ́run jẹ́ ká túbọ̀ tán wọ́ dà o arábìnrin yìí ń bá àwọn ọmọ ṣeré títí táwọn ọmọ fi sùn kí wọ́n má bàa le kó oúnjẹ yẹn sá lè ṣe é gbé fún àlejò wọ́n wá gbóúnjẹ yẹn fàlejò wọ́n rí pé àlejò yìí ojú ò mọ̀ tì tó bá rí wípé òun nìkan ló ń jẹ ẹ̀yin ará ilé gan ẹ̀ jẹun ọkùnrin yẹn wá gbé oúnjẹ yẹn síwájú àlejò kó jẹ́ káwọn òjò máa jẹ iná tí wọ́n bíi láńtà tí wọ́n tàn ó wá ara yí wálẹ̀ débi wípé èèyàn ò ní mọ̀ bóyá èèyàn ń kọwọ́ bọ̀ àbí ò kọwọ́ bọ̀ ọkùnrin yẹn wá ń kọ́wọ́ bó oúnjẹ ṣùgbọ́n kò bu nǹkan kan ó kàn mọ́wọ́ lọ sẹ́nu ni ká lè jọba àlè máa rò nítorí pé oúnjẹ yẹn ò tó ẹnìkan jẹ kò wá fẹ́ jẹ ń bẹ̀ ká lè yìí ó lè ṣe o kóun lè jẹ kó lè yó ó wá mọ́wọ́ àbọ̀ ó mú òfurufú ní fi sẹ́nu àlejò yẹn náà lérò pé òun náà ń jẹun bá àlejò yẹn ṣe jẹun tó nìyẹn tí wọ́n lọ sùn gbà tó di àárọ̀ ọjọ́ kejì arákùnrin yìí mú àlejò yìí lọ bá anabi sallallahu alayhi wa sallam gbà tí ó dọ́dọ̀ anabi kó tó sọ̀rọ̀ ọlọ́run ti fi hàn anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún pé ọlọ́run ti fún mi nírò nípa ntí ìwà àtìyàwó rẹ tẹ́ ẹ ṣe pẹ̀lú àlejò lálẹ́ àná sallallahu alayhi wa sallam pé ọlọ́run ń tẹ́ ẹ sí yẹn jọ ọlọ́run ọba lójú ìyẹn túmọ̀ sí wípé àwọn tí wọ́n ṣáájú Boku nǹkan táwọn ó jẹ wọ́n ṣe tán láti sacrifice ẹni tí ń wù wọ́n láti lè ṣe ìrọ̀rùn fún ọmọlàkejì wọn tó nídìí nǹkan yẹn a rí àkọọ́lẹ̀ wípé àwọn èèyàn tó ń gbẹ́ngbẹ́ lójú ogun tẹ́mi ti fẹ́ bọ́ wọ́n gbómi fẹ́lẹ́ yìí òun tó ń sọ pé ó dàbí ẹni pé ẹni tó dúró yẹn ó tún nídìí omi yẹn ju òun lọ wọ́n tún lọ gbé fẹ́yìn èyí náà tó ká ó dàbí pé ẹnìkan wà lọ́hùn yẹn òun tún nídìí omi yẹn ju òun lọ gbogbo wọn ló gbẹ́ngbẹ́ ìgbà tí wọ́n wà á fi gbé dọ́dọ̀ ẹni tó kẹ́yìn ẹni tó kẹ́yìn náà tó pé ó dàbí ẹni pé ẹni tó tún dúró sísàlẹ̀ yẹ òun nídìí omi jòun lọ kán tó dọ́dọ̀ èyàn èyàn ti bọ́ sálì kìyàmọ́ ti jáde láyé al-ithar martabatun aliyah wa darajatun rafi'ah fi maratibi al-ukhuwati islamiyya tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọmọ àyá ìpele tó ga jù ó ní ìpele àlèyíta ìntèèyàn nídìí báyìí èèyàn ó sì fọmọ àyẹyàn pẹ̀lú àníyàn wípé ó jọ pé eléyìí ní bùkátà sí nǹkan yẹn ju èmi lọ lóòótọ́ èmi náà ní bùkátà sí ṣùgbọ́n bùkátà tiẹ̀ ó ju tèmi lọ eléyìí ní ṣe sí àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n bá ànábi sallallahu alaihi wasallam lò gbà bákan náà ìṣesí àwọn alqurun ahlul qurun al-mufaddala àwọn ọgọ́rùn ọdún mẹ́ta lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam lọ ànábì fi ń sọ pé khayrul qurun khayru khayrul èyí tó lóore jù nínú gbogbo àwọn ọgọ́rùn ọdún òun náà lè tèmi ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ẹ̀ èyí tó tẹ̀lé lẹ́yìn ẹ̀ èyí tó tẹ̀lé khayru qarn qarni thumma alladhi yaluna lẹ́yìn ìgbà náà èyí tó tún tẹ̀lé èyí tó tún tẹ̀lé èyí tó tún tẹ̀lé ànábì dárúkọ níbi mẹ́ta ànábì ní thumma yafshul kadhib lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yẹn irọ́ lókù fọ́nká nasallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tá nàbí sọ́lá sálàm sọ yìí a rí wípé n tí a ń pè ní al-atharotu ìṣesí kan ni tó ṣe wípé lẹ́yìn ìgbà tá nàbí lọ tán òun ló tó fọ́nká nínú àlèhùnmá yìí lòjíṣẹ́ ọlọ́run sọ pé innaha satakunu ba'di atharotun wa umurun tunkirunaha yóò padà ṣẹlẹ̀ ba'di lẹ́yìn ìgbà tí mi ànábì bá lọ tán hmm? ay ba'da intiqalihi ila rafiqil a'la lẹ́yìn ìgbà tí ànábì bá jẹ́ pé ọlọ́run athara yóò máa ṣẹlẹ̀ nǹkan sì ń pè ní al òun náà ni kí èèyàn ó ní ìwà ìmọ̀ tara ẹni nìkan kí wọ́n fi kọ́ and trust ẹ kán fi ọ́ ṣe alámòójútó lórí ẹ̀tọ́ àwọn èèyàn kan ó jẹ́ ni ó jẹ́ governor ni ó jẹ́ chairman local government ni ó jẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àyè tí wọ́n máa ń fi fìyàn ta kókó àbí wọ́n tiẹ̀ fi ọ́ ta kókó àlámọ̀rí ẹ̀sìn tó ṣe pé àwọn èèyàn wọn ò ní bùkátà sí àwọn ẹ̀tọ́ kan lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ yẹn ó wá wọn ó jẹ́ kíkà kan tọ́ sí wọn bẹ́ẹ̀ ìwọ nìkan jókòó tẹ̀ ìwọ àtàwọn ọmọ àtàwọn ìyàwó rẹ̀ ìyẹn náà ń pè ní ọlọ́run ní ìṣesí yóò o báàdì bákan náà ìyẹn nìkan kọ́ wọ òmóòrò ń tún na náà àti àwọn ìṣesí kan tó ṣe wípé ẹ̀mí yín gan kọ́ umurun tunkiruha yunkiruha al-aqlu salim wa shar'u al-hakim àwọn àṣẹsí tó ṣe wípé bá a bá gbé sínú ọpọlọ gan yóò takò làákàyè ha mùsùlùmí àwọn ìṣesí tó ṣe pé tá a bá ní ká wo òfin ọlọ́run látòkè délẹ̀ kò tí ẹ̀ ní opposite gédégédé òun ni ó jẹ́ sí nǹkan tó fi ọlọ́run mú wa òjíṣẹ́ ọlọ́run ni ẹ má jẹ́ ó lẹ́nu ẹ padà rí àwọn nǹkan yẹn wa umurun tunkirunaha àti àwọn ìṣesí àtàwọn àlámọ̀rí kan tọkàn yín ó kọ̀ tẹ́ kórìíra rẹ̀ tí ò ní wetí gbọ́ téèyàn ó máa ṣe mọ̀ sínú àárín mùsùlùmí náà ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti wá ń ṣẹlẹ̀ bí ẹ ò gbàdá nàbí ti sọ̀rọ̀ yìí wa hadha wa in dalla hadha wa innama yadullu ala sidqi nubuwatihi sallallahu alayhi wa sallam ìyẹn ń tọ́ka sí ìjódodo ìjà nàbí sallallahu alayhi wa sallam torí pé àwọn nǹkan tánàbí sọ yìí kò ṣẹlẹ̀ nígbà tí ń sọ ṣùgbọ́n tá a wa léèrè lẹ́ni só ti ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lóòjẹ́ pànàbí sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ẹni tó sọ yìí ó jẹ́ ọ̀kan nínú ẹ̀rí ìjódodo ijo rẹ̀ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn wàsọ̀yà àwọn àsọtẹ́lẹ̀ tánàbí sọ èyí tó sì ń ṣe ìgbà tánàbí sọ eré yìí qalu ya Rasulullah fama ta'muruna àwọn sàbí wá nítọ̀ eré òjíṣẹ́ ọlọ́run bọ́rọ̀ bá wá rí báyìí kí láwà á ṣe o torí pé o sá máa lọ gbére láyé lọ oní nǹkan yẹn ó ṣẹlẹ̀ tó o bá lọ tán kí ni kó jẹ́ ìṣesí wa táwọn nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ fáma ta'muruna kí ló fẹ́ sọ fún wa kí ló fẹ́ pa wá láṣẹ ká ṣe tí nǹkan náà bá ṣẹlẹ̀ ẹ wà wọn sàhábà ridwanullahi alaihim ọlọ́run ọba fi wọ́n ṣàánú àwọn àlùmá lóbi jẹ́ pé kullu sahabati indi qudwatun alamun fahal alayya bi hadha alqawli min aarin gbogbo àwọn sọ̀hábà pátá àríkọ́ṣe dáadáa ni wọ́n o aṣíwájú rẹ̀ ni wọ́n olùfẹ́ dáadáa fáwọn àtàǹbọ̀ lẹ́yìn ni wọ́n iṣẹ́ kan ò ní ṣẹ́ àfikún ó béèrè lọ́wọ́ ànábì ànábì bá tó sọ tán kí láwà ṣe ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ ń wá ọ̀nà àbáyọ nǹkan tuntun kan nínú Islam nítẹ́ni yẹn ń sọ ni pé òun gbọ́n ju àwọn sọ̀hábà lọ torí pé kò sí nǹkan kan tí ó máa jẹ́sìn o àyàfi kánábí o ti ṣàlàyé ìmọ̀ káwọn sọ̀hábù ti béè lọ́wọ́ ànábì àbí kánábí sallallahu alaihi wasallam kó ti fi dá wọn lẹ́kọ̀ọ́ tí wàá ní ká gbìyànjú láti súnmọ́ súnà ká sì túmọ̀ manhajú sálàf ojú ọ̀nà àwọn sálàf wa ẹnìkan béèrè béèrè wípé ǹjọ́ tọ́ súnà kí a máa ṣe tíátà láti fi polongo Islam ni ó béèrè wípé ṣíṣe tíátà atẹ̀mfẹ́l àwọn lárúbáwá ìran lárúbáwá gan ọmọ nǹkan tí ń jẹ́ tẹ̀mfẹ́l hátà fìlà ásùlì jàhílì láti ìgbà àwáṣẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá wọn ọmọ nǹkan tí ń jẹ́ tíátà dírámà wọn ọmọ hátà fìlà ásùlì sọ́dọ̀lì islam gbàdọ́dọ̀ àsìkò islam àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ hátà fi ásùlì alamawi wọn ma ka dín jẹ́bẹ́ àtàfilà asiri al-abbasi wọn ma ka dín jẹ́bẹ́ ilà filà asiri al-hadith nígbà tó di àsìkò ọ̀làjú indama indama mutazajat al arabiya bi thaqafati al-ajnabiyya. al nígbàtí ó di wípé àwọn ìran lárúbáwá àṣà wọn ó ti rò papọ̀ máṣá àwọn èbó ìgbà yẹn ni wọ́n introduce drama nínú literature lárúbáwá èyàn tó mọ̀ pé aslan gan lápò ọmọ nǹkan tán pé drama so bóò ni ó ṣe wá jẹ́ wàsílá min wasa'il da'wa so ìdí ni tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti rọrọ̀ man istagna 'ani nnas ẹni tó bá rọrọ̀ tayọ nọ́ọ̀sì pé òun ò nídìí nọ́ọ̀sì àbí àkọ́wálì sálàf ọ̀rọ̀ àwọn sálàf onítọ̀n fakọ̀dé zálà wà dọ́là onítọ̀n ẹsẹ̀ rẹ̀ ti kó lójú ọ̀nà ó ti sọ̀rọ̀ so láàfin lè mọ̀rírì ipa táwọn sàbẹ̀ kó ẹ̀ ọba nàbí ṣe sọ̀rọ̀ yìí kalẹ̀ lójú ẹsẹ̀ àwọn sàbẹ̀ ọ̀dákẹ́ wọn ni fama ta'muruna ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run àwa táwa pẹ̀lú ẹ̀ ní ìṣọ̀kan wa balẹ̀ àwa náà lọ tíṣẹ̀lẹ̀ yìí bá ń padà ń ṣẹlẹ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn kí ló kí ni ìmọ̀ràn tó gbà wá ilé òjíṣẹ́ ọlọ́run torí pé ntànà bí sọ wọ́n mọ̀ pé yóò ṣẹlẹ̀ kọ́ọ̀lù anabiwa ni tó adúnà haqqo alladhi anabi ni tẹ́ ṣe ni wípé àwọn tó bá jẹ́ àwọn olórí yín nígbà náà ntọ́ bá jẹ́ ẹ̀tọ́ tiwọn lọ́wọ́ yín ẹ máa fún wọn tó ń ti wípé mo fún yín lẹ́tọ̀ tí ẹ̀tọ́ tiwọn tó ń bẹ lọ́rùn yín ẹ fún wọn kí lẹ́tọ̀ tiwọn náà asamu wa ta'a fil ma'ruf ẹ gbọ́dọ̀ sí wọn lẹ́nu ẹ tẹ̀lé àṣẹ wọn níbi dáadáa tó bá ń pa yín láṣẹ rẹ̀ ẹ má revolt against wọn. Hmm? ẹ má jáde adamil khuruj alayhim ẹ má pé èèyàn jọ takò wọn ẹ má takò wọn ní public ìtumọ̀ tu'adduna al-haqqa alladhi alaykum àwọn ẹ̀tọ́ ìwọ wọn tó ń bẹ lọ́rùn tìyín ẹ̀yin ẹ máa ṣe o táwọn bá wá kọ̀ tí wọn ò bá fún yín lẹ́tọ̀ọ́ tìyín wa tas'aluna Allaha alladhi lakum ẹ̀tọ́ tí yẹn ẹ má bí wọn ẹ má bí ọlọ́run ẹ̀tọ́ tí tó wà lọ́wọ́ wọn yẹn ẹ̀yin ẹ má bí ọlọ́run kọ́lọ́run ó fún yín lẹ́tọ̀ọ́ tí bóyá lọ́run gbà lọ́wọ́ wọn ni o àbí yóò wá fún yín lọ́nà míì ìyẹn ni kẹ́yìn ó máa ṣe muttafaqun alayhi hadith yìí ń bẹ nù tura àfọwọ́ Bukhari àti Muslim wal athara al-infiradu bi shay'in ama la òfin haq kí èèyàn ó dá jókòó tẹ nǹkan in tó ṣe wípé àmà lahu fi haq èèyàn náà lẹ́tọ̀ nínú nǹkan yẹn ẹlòmíín náà lẹ́tọ̀ mbẹ́ ṣùgbọ́n nìkan lọ́wọ́ adá jókòó tẹ nǹkan yẹn náà ń pè ní al-athar hadithi yìí àti hadithi ẹlẹ́ẹ̀kejì ti fifty two wọ́n jọra wọn òun ló fà tí a fà wá al-imam nawawi rahimahullah torí muna sábà ń bẹ láàrin hadithi méjèèjì náà fi fi wọn tira wọn báyìí wa an abi yahya usayd ibn hudayr radiyallahu anhu anna rajulan min min al-ansar qala ya rasulallah ala tastacmiluni kama stacmalta fulana faqal innakum satalqawna bacdi athara فاصبروا حتى تلقوني على الحوض متفق عليه أفوى أبي يحيى أسيد بن حضير رضي الله عنه ونلقى حديثه هو ó ní arákùnrin kan nínú àwọn ará Madina ó sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ala tasta'miluni kama sta'malta fulana ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọ wá yẹn mi náà ń sẹ́ gbéṣẹ́ fèmí náà gẹ́gẹ́ bó ṣe ń yan àwọn èèyàn kan lágbájá ọmọ alágbájá ọ̀yàn kó lọ máa mójútó nǹkan báyìí níbi ọ̀yàn lè kó lọ máa mójútó nǹkan báyìí èmi náà èmi náà ipò yẹn náà wù èmi náà ipò olórí wù èmi náà káwọn èèyàn náà máa ṣe yẹ sàfẹ́mi náà ó wù èmi náà fakọ́ọ̀lù anábì wa sọ fún wípé anábì ò fèsì lórí nítòsọ yẹn pé màá yàn mi ò níyàn dánàbí sọnù wípé innakum satalqawna ba'da athara anábìnrin ti ń bá lọ tán ẹ padà fojú winá ìwà ìmọ̀tara ẹni nìkan ẹ padà sálábàápàdé ẹ yóò ṣẹlẹ̀ ìwà ìmọ̀tara ẹni nìkan fásbìrò bó bá bá yín tẹ́yìn bá ń bẹ lọ́wọ́ àwọn lábẹ́ àwọn olórí bẹ́ẹ̀ fásbìrò ẹ ṣe sùúrù ni o ẹ ṣe ìfaradà ẹ mọ́ lẹ́fẹ́ gbébọn bájọba jà o fọ́sibírò ẹ ṣe sùúrù kódà kí n tẹ́ ń fẹ́ ń kó má tẹ̀yìn lọ́wọ́ láyé ẹ ṣe sùúrù o hátà talqawni ala al-hawd muttafaqun alayh títí tẹ́ẹ̀fì pàdé mi ànábi sallallahu alayhi wa sallam tẹ́ẹ̀fì wá pàdé mi níbi kí ni o ala al-hawd kan ní jẹ́ hawd èyí tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pèsè rẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kànga yìí ó sì ní lẹ́tọ̀ sẹ́ni kankan àyàfi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé kànga yìí n tán ní alhaud òun yàtọ̀ sí albiiru alhaud àwọn bàbá ó ní ẹkọrọ àbàtà alhaw bíi adágún omi kan níjọ́ gbẹ̀ndà alkiyama omi yẹn kìí ṣe pé nù àlìjẹ́nà nígbà tọ́lọ́run bá gbé gbogbo ẹ̀dá dìde pátá ọlọ́run ó gbé ẹ̀dá dìde àpọ̀ṣá òǹgbẹ́ yìí yóò ní agbára nígbà tó ń kalẹ̀ kú bá nínú sáré òǹgbẹ yóò ní agbára tí ọ̀nà ọ̀fun ó ti fẹ́ lẹ́pọ̀n òǹgbẹ oòrùn náà máa ṣe tiẹ̀ ẹnìkan ṣoṣo tí yóò ní bí n ta lè fi wébé kànga bí odò anabi sallallahu alaihi wa sallam anabi náà pé ummati ọ̀ya ẹ wá máa mú ẹ wá máa mú ẹ máa mú níjọ́ tá a wí yìí anabi sallallahu wa sallam anabi náà ṣe sùúrù gbogbo àwọn tán gbẹ ẹ̀tọ́ yín lọ́wọ́ yín ló bá dijọ́ náà oníkálukú náà ni ó mọ ibi tọ́rọ̀ lọ́jà síjọ́ náà ẹ̀yẹn sáṣe sùúrù títí tẹ́ fi pàdé mi torí pé gbogbo ẹnikẹ́ni táwọn èèyàn bá ṣàbòsí fún ọlọ́run yóò compensate ẹ̀yẹn ẹni tán ṣàbòsí fún tó ṣe sùúrù ọlọ́run ó compensate ẹ̀ láyé àti níjọ́ ọ̀gbìn dàlùkẹ́yàmọ́ wọ́n ní omi yìí àwọn èèyàn ó máa lọ ọbẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ó ti dúró síbẹ̀ àlùmọ́ mú rẹ̀ ó máa wá ẹ máa mú omi yìí gúngùn rẹ̀ túlùhù ṣaharun wà árùdùhù ṣaharun gúngùn omi yẹn ìrìn odidi oṣù kan ni àwọn afáàní sí pẹ̀lú ẹsẹ̀ wọn àti pẹ̀lú gbogbo tẹ́ bá fi rìn oṣù kan ní bákan náà ìbú rẹ̀ àrùdùhù ṣaharun ìbú rẹ̀ ìrìn oṣù kan náà ni àwọn kọ́ọ̀bù tí ó wà ní etí rẹ̀ wọ́n pọ̀ àfi gẹ́gẹ́ bí ìràwọ̀ ojú sánmà tí tí wọ́n máa tàn yàrá-yàrá omi náà funfun ju wàrà lọ yóò dùn ju oyin lọ òórùn tí ó sì máa jáde ńbẹ̀ bí oorun àlùmísìkì lẹ́ẹ̀fìrí wípé anabi alayhi wa sallam anabi ni ó wà níbẹ̀ ẹ̀ ọmọ mi irú ẹ̀ tó bá ti rú mi mú pẹ̀lú èyí nǹkan ọkàn rẹ̀ ó ti ẹ̀ kọ́ máa balẹ̀ n tó súnmọ́ ni kí gbogbo ìgbésẹ̀ tó kù kọjá sí rọrùn ọlọ́run mọ́jà mọ́jì wọn ó lé wa ńjọ́ náà o torí pé àwọn èèyàn míì wọn ó lé wọn padà ànábì ọmọ pé wọn kẹyìn ẹ̀ máa bọ̀ àmú ní hàn irọ́ wọn èso ọmọ lẹ́yìn àwọn yẹn ti fi ẹ̀sìn yẹn lẹ̀ nígbà tí ànábì jáde láyé sọ yẹn túmọ̀ sí wípé nítòjìṣẹ́ ọlọ́run ọba ń sọ ń bí òjìṣẹ́ ọlọ́run ọba ní ẹ ṣe sùúrù ẹ ṣe ìtẹ̀mọ́ra títí tẹ́ fi pàdé mi alẹ́ alhawd níbi ẹ̀kọ́rọ̀ àbàtà tó bá dọ́gbò di alqiyama muttafaqun alayhi hadith méjèèjì yìí n tó ń tọ́ka sí ẹ rí i pé méjèèjì ò jáde kúrò níbi sùúrù torí pé n tán pè ní sùúrù òun náà ni kéèyàn ó ṣe àtẹ̀mọ́ra lórí nǹkan kan tó ṣẹlẹ̀ síyàn tí kò tẹ̀yàn lọ́rùn yẹn náà ń pè ní asọ̀bọ̀ kéèyàn ó kó ẹ̀mí èèyàn níjànú lérí àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí ó dùn mọ́ nínú nǹkan tí ò lè dùn mọ́ òun náà ni kéèyàn wà lábẹ́ olórí kan tó ṣe wípé gbogbo ohun tó jẹ́ tọ́yìn ó tẹ̀ mọ́lẹ̀ kò fún yín ẹ̀rí bí ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ agbègbè lágbàáyé kì í ṣe gbogbo ayé o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ayé lágbàáyé àwọn èèyàn ń fi wíwà ní ipò gíga yálà nípa ipò òṣèlú wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àti kówó jọ wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀nà àti di ọlọ́lá tẹ̀bárẹ́ lómi tó ń lẹ pósítà káàkiri owó ló ń wá kìí ṣe pó láníyàn pé òun fẹ́ sin orílẹ̀-èdè bàbá òun kìí ṣe pó láníyàn pé òun fẹ́ ṣe dáadáa fáwọn èèyàn torí tó náà máa sọ náà ni wípé gbogbo owó tó náà ná bóun náà bá débi ọ̀nà òkòjà lẹ́ẹ̀fì máa gbọ́ pẹ́ẹ́nì kan ṣoṣo ó kó almost fifty billion five hundred billion kó pamọ́ ẹ̀dákùn ìbéèrè tẹ́ máa béèrè ní pèsè èèyàn máa jẹ owó tútù ni lẹ́yìn fẹ́ fi five hundred billion lẹ́yìn fẹ́ fi ṣe bẹ́ẹ̀ sì ni ẹnìkan bẹ tí ò ti jẹ nǹkan kan látàárọ̀ tí ò ti jẹ nǹkan kan látàárọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ti ń lọ bírí sókè ẹ béèrè wípé èló rẹ̀ tí ó gbà látàárọ̀ dalẹ́ ó lè mọ́ two thousand naira tí ó sì ṣiṣẹ́ kárakára látàárọ̀ ẹlẹ́mi yóò sì jókòó nu èsì ẹnu yóò jókòó láàrin bí wákàtí méjì owó tí ó fi bẹ́rù yìí ó lè lé twenty million láàrin wákàtí méjì ọmọ kẹ́kọ̀ọ́ ọfẹ yóò jẹun ọfẹ yóò lọ aṣọ ọ̀fẹ́ yóò lọ ọkọ̀ ọfẹ fi wípé gbogbo sọ yìí ó ń ṣùgbọ́n òjìṣẹ́ ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ ṣètùmọ̀ ni kẹ́ ẹ wá kóra yín jọ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ sétúmọ̀ ẹ̀ ni kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ lẹ́fẹ́ dà lóru ńlá ànábì ní ìsìbírù ẹ ṣe sùúrù nítorí wípé nínú hadith alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ yín tí ò bá fún yín ẹ̀yẹn máa bẹ lọ́hùn ìmọ̀ kọ́lọ́hún ó padà yí ẹ̀mí rẹ̀ padà kó yí padà sí dáadáa kó fún yín lẹ́tọ̀ọ́ yín ìmọ̀ kọ́lọ́hún ọba kó fi í lórí ìyapa àṣẹ ọlọ́run kọ́lọ́run ó gba ọ̀nà míì kó fi tó yín látọ̀dọ̀ ara rẹ̀ ìmọ̀ kọ́lọ́run ọba subhanahu wa ala kó mú kúrò ńbẹ̀ kó sì fi èèyàn dáadáa mí rọ́pò rẹ̀ tó pọ̀mọ́ dálíkà alẹ́lábẹ́ aziz ṣùgbọ́n nínú eléyìí ni alifikirul Islam ìròrí islam nípa ìgbà tí wọ́n ń pe kíníkan ní political unrest tí ó bá di wípé ètò òṣèlú kò fararọ jíjẹ múmu ò fararọ kì í ṣe pé kẹ bọ́ síta kẹ máa dà lóru kì í ṣe pé kẹ bọ́ síta kẹ máa ba gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tíjọba ṣe sínú ìlú kẹ máa bàjẹ́ ló jẹ́ pé Islam ò fara mọ́ protest Islam ò fara mọ́ eh, riot ashagab walmudahara islam ò faramọ́ ìṣesí àwọn khawarij ni ìṣesí àwọn shia ni àwọn náà máa ń ṣe muzahara kẹ wá tó láàrin títì ẹmọ lọ́gbọ́ lọ́gbọ́ ẹmọ ọgbọ́ lànà tula ala amẹ́ríkà lànà oríṣiríṣi àwọn nǹkan yẹn kò sí nínú ìlànà manhaj eléyìí tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi ẹsẹ̀ wa lé tí àwọn sọ̀hábà táwọn náà sì tọ̀ kò sí nínú ìlànà ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹ́ràn wa ni ẹ̀sìn àlàáfíà ni ẹni tí ó ń bẹ lórí ipò òun ló mú idà lọ́wọ́ níbi èkù ẹ fẹ́ gbadà lọ́wọ́ rẹ̀ ẹnu dà bẹ́ẹ̀ dì mú gan bó bá fà á máa yín lọ́wọ́ kí ni ó ṣe ó gé yín lọ́wọ́ lànàbí sallallahu alayhi wa ní tó bá rí bẹ́ẹ̀ wa tas'aluna Allaha alladhi lakum ẹ̀dùjọ́ ọ̀rọ̀ yín kọ́ ẹ̀tọ́ yín ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò fún yín sọ́lọ́hún ò lè fún yín ṣùgbọ́n gbé ẹ fi ẹ̀mí ara yín ṣòfò eléyìí ni ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ Lárúbáwá ó ń ṣẹlẹ̀ ní Iraq ó ń ṣẹlẹ̀ ní Syria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Egypt kò tí ì mórí bọ́m̀bẹ́ ti káwọn èèyàn ó máa ṣe kan láwọn demonstrate kò sí nínú Islam tánàbí mu wa sallallahu alayhi wa sallam nítorí wípé ẹ̀mí aláìṣẹ̀ yóò lọ sí ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ yóò lọ sí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àlùmọ́nì nǹkan tó dáa nínú ìlú yóò bàjẹ́ nígbẹ̀lẹ́ bá ń ṣe protest gbogbo àwọn ilé ìjọba ẹ bẹ̀rẹ̀ sí lọ sọ náà sí ṣé president bàbá rẹ̀ ló nílé ẹlẹ́nba president jà ẹlẹ́nba gọ́fúnà jà ẹ bẹ̀rẹ̀ sí lọ sun àwọn ilé tíjọba kọ́ gọ́fúnà tó wà ń bẹ president tó wà ń bẹ ó lò títí àlú ẹ̀rí ọlọ́dún mẹ́jọ ilé tí wọ́n kọ́ tó jẹ́ ti ilé ìjọba ó wà fún gbogbo èèyàn ẹlẹ́yìn lọ́mọ bàjẹ́ kíjọba bá lè mọ̀ pé ẹ̀ ń fi ẹ̀hónú wọn là Islam ò faramọ́rọ̀ àwọn kaba yìí nítorí wípé bẹ́ẹ̀ bá ba nǹkan yẹn jẹ́ bẹ́ẹ̀ padà wá lé ẹ tó wà ń bẹ̀ lọ́gàn tẹ́ ẹ tún yẹn ẹlòmíì síbẹ̀ owó kan lẹ́ni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ súnyàn náà ni ó fi tún tún àwọn nǹkan yẹn ṣe irú owó tí ó fi máa tún nǹkan yẹn ṣe tó bá tún papọ̀ tó fi kẹ́yìn ṣé kò yín ò ní lórí so lẹ́ẹ̀fì pọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn yàrá ń ṣe protest àwọn tán láwọn ń bá jà gan aburú yèé kàn wọ́n àwọn tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ni aburú máa ń kàn wọ́n ní Boko Haram láwọn bàjọba jà ẹ̀dá kan wá dẹ̀ mélòó tí wọ́n lọ sásó rọ kí ó ẹ wo ẹ̀mí àwọn èèyàn tó ń ṣòfò ìdí nìyí tó fi jẹ́ wípé Islam ò fara mọ́ irú àwọn àṣẹṣe báyìí ashagab walmudahara riot demonstrations protest gbogbo àwọn nǹkan yìí Islam ò fara mọ́ kò sí nínú manhaj èyí táwọn sàábé tí wọ́n lò tó bá ń kò sí iyèméjì ń bẹ àwọn ìṣesí báyìí ó bẹ̀rẹ̀ láti al-asrul amawi nígbàtí àwọn al-abbasiyun tí wọ́n dojú ìjọba ad-dawlatu al tí wọ́n dojú ẹ̀bọ̀lẹ̀ ẹ̀rí wípé li ó ní àwọn èèyàn ti ń ṣe wọ́n kà wánà aljamiyyatu sirriya àwọn society kan wọ́n dálẹ̀ ní Khorasan ibẹ̀ ni wọ́n ti ń train àwọn èèyàn láti làníyàn báwọn fẹ́ dojú ìjọba adáwọ́látò àmàwòyà àwọn fẹ́ dojú ẹ̀dílẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tó lọ́bi lọ tán tá Abubakar lọ tán tí Umar lọ tán tí Uthman lọ tí Ali lọ wọ́n padà dojú ìjọba dọ́látù àmàwíyà wọ́n dojú ẹ̀ délẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti lò almost ninety one years khalifa tó kẹ́yìn Marwan bon Muhammad wọ́n pa ni ìdí nìyẹn táwọn afáàfin sọ wípé àdáwọ́látù ọ̀màwíyà dáwọ́látù ṣẹ̀rẹ̀ẹ́yà wa dawlatul abbasiya dawlatun ghayru shar'iyya dawlatul amawiya muawiya bin abi sufyan kò fipá gbàjọba lọ́wọ́ ali ali fayilẹ̀ pẹ̀lú pé wọ́n pa nígbà tá a lè sí láyé mọ́ni muawiya bọ́ síbẹ̀ ṣùgbọ́n dawlatul abbasiya wọ́n pa khalifa ni kíjọba ó tó bọ́ sọ́wọ́ àwọn banil abbas ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tó ń ti pọ́nà tán gbà gbà wọlé yẹn nínú àkídà ahli sunna wal jamaa yajibu alayna at-ta'a àtẹ̀láṣẹ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí wa àtẹ̀láṣẹ àwọn àsìkò yìí náà ni ìròrí mudahara ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ntọ́jọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lásìkò Uthman ẹ wá wo inú ìtàn Islam gbogbo ìgbà tí mùdọ́wàrà bá ń ṣẹlẹ̀ kì í bí oore fún ọmọ Islam àdánwò tí ọmọ Islam ń fojú winá títí di ìsìn ó lè tó ti ṣẹlẹ̀ látàyè Uthman bin Affan radiyallahu so ìdí ni tó fi jẹ́ pé tá a bá wo àwọn tí wọ́n jẹ́ sálà ní gbogbo ìgbà tí wàhálà yìí ń ṣẹlẹ̀ fil asr al-Abbasi ẹ lè gbọ́ wípé abdullahi ibn abbas abdullahi ibn mas'ud àwọn tó jẹ́ àfa àfa àfa nínú àwọn sọ̀hábà ẹ lè gbọ́ pé wọ́n bá wọn dá sí gbogbo nǹkan yìí. abu muslim al-khurasani gbogbo wọn lẹ́ẹ̀ma gbórúkọ wọn ṣùgbọ́n sẹ́yìn gbogbo abdullahi ibn mas'ud wọ́n bá wọn dá sí àwọn yẹn jókòó wọn káwọn yẹn lẹ́kọ̀ọ́ wọ́n sì ń ṣàlàyé ẹ̀sìn fún abdullahi ibn umar gbogbo àwọn tájà wọn àfa àfa àfa hátà. من التابعين أبو حنيفة زي بابا بارتيسبيت إمام شافعي إمام مالك ها الإمام مالك بن أنس رحمه الله إن تايبو نكو إمام مالك أو معطو وسالعي نحلقو نمزير النبا في المدينة ونقاوي لكو تايبو نكو gbogbo àwọn Imam Malik yìí náà wọ́n wọ́n fi asọ́lá abasi asọ́lù yẹn náà ni wọ́n. وكذلك إمام الشافعي إمام أحمد بن حنبل àwọn káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni nítorí pé wọ́n dúró lórí manhaj so wọ́n gbọ́ fitna tó ṣẹlẹ̀ àwọn ṣíà àwọn khawarij ní gbogbo àsìkò yẹn fitna tí wọ́n dálẹ̀ náà là ń bá yìí dìsí so wọ́n dá fitna al-khuruj ala al-a'imma so tá a bá wo ìròrí yẹn ó takò nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó takùn tánàbí sọ láàfin ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ islam kan lẹ́nu tó ṣe wípé ipò tí khuruju alal imam alal aimma wal hukam kátàkù lórí ipò tó wà nínú àkídà wọn ipò tawhid ni gbogbo tí dáwà wọn dúró lé lórí pátá òun náà ni al khuruju alal hukam báyà bá ń ṣe wáàsí bí ọba tí ìbújọba kò tí ì rí wáàsí ṣe bí mọ́mú wọn bá ń ṣe kútúbà wọn máa ṣépè fún ìjọba eléyìí kò sínú manhaj ahali sunna wal jamaa kò sínú manhaj bó ti wulẹ̀ ọmọ nínú téèyàn fi ń mọ̀ wípé èèyàn ò sí nínú àwọn sálàf wọ́n ní nínú téèyàn fi ń mọ̀ pé èèyàn jẹ́ ọ̀kan nínú ahali sunna wal jamaa huwa adu'ahu ala al tẹ́ bá ti rẹ́ nìkan tó máa ń ṣàdúrà fáwọn olórí àwọn adarí ẹ mọ̀ pé manhaj alùsùn náà jẹ́ màlúwa nínú tí sì máa ń túmọ̀ pé nínú kàwárí tìlẹ̀ yẹn wà léèyàn máa ṣe pé àfa wa Iyad bunu fudail àwọn sọ ní ọ̀rọ̀ wọn wípé tọ́lọ̀ ń bá fún àwọn nígbà láàyè pé káwọn ó ṣàdúà kan ọlọ́run ó sì gba àdúà wọn àdúrà yẹn àwọn ó ṣe fún ẹni tó jẹ́ olórí alal imam nítorí pàdúrà tá a bá ṣe fún olórí lè ànàfi sọláìhí sọláhùl bìláàdì wal ìbàdì torí pé tá a dúró olórí bá gbà ọlọ́run bá ṣàánú ẹ̀ ìlú ọ̀dà àwọn èèyàn tó ń lòlù náà gbàdọ̀ ṣùgbọ́n táwọn bá ṣàdúrà yẹn fara àwọn nìkan ara àwọn nìkan àwọn nìkan làwọn ni so túmọ̀ sí pé nínú tí èèyàn fi máa ń mà pé èèyàn gbàgbọ́ yẹ manhaj òun náà ni kéèyàn máa nírò rí al-khuruj ala al-a'imma aw ala al-hukam aw ala al-sultan kéèyàn máa máa takò olórí ẹ̀rí pé olórí èdè wa nàìjíríà yìí ẹlẹ́mí lè gbà ah, sultan ọ̀n oh, sultan sókòtò rẹ̀ ní ọ̀fọwọ́ mú political kì í ṣe olórí àwọn mùsùlùmí kì í ṣe gbà lá gbogbo rẹ̀ bẹ́ẹ̀ àbí kéèyàn kàn sọ pé ẹ̀ ń tíjọba hátà tó fi dórí strike action nígbà yẹn bá da ṣẹṣẹ bí ẹ padà gbowó yẹn wọ́n yẹ kẹ́ dàálẹ̀ nǹkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lè mọ́ láṣẹ lérí ẹ̀ torí kó ti láwọn bọ́dì kan tí wọ́n tí wọ́n gbèrú kọ́lọ̀ kan la tóbi rẹ̀ kó sànù wa. anabi sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé tí ìyá ń bẹ lábẹ́ olórí tó jẹ́ ká tó ń mú ẹ̀tọ́ tiwa tó ń papọ̀ mọ́ tiẹ̀ ànábì ni ẹ ṣe sùúrù ọlọ́run mọ bí ó ṣe gba ẹ̀tọ́ yín fún yín lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní kẹ́ ẹ máa bẹ̀ kẹ́ ẹ sì dojú ọ̀rọ̀ yín kọ̀ ọ̀dọ̀ ẹ̀ sọ eléyìí jẹ́ pé wà wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni torí pé tí àwùjọ bá ti dàrú òfin kò ní ṣiṣẹ́ ìjọmọlúàbí wọn á fi wọ́lẹ̀ ẹ wà ní àwùjọ tí òfin ò ti ní wúlò ọkọlọ́wọ́n bá kọ́ látòbí rẹ̀ kó ṣàánú wa so ilé ló fà á tó fi jẹ́ pé àwọn afáàjì kò yọ àìpé kò sí nínú manhaj ahli sunna wal jamaa kéèyàn máa takò jọba tí ìjọba bá ṣe tó kù díẹ̀ káàtó ojúṣe tiwa òní ká lọ bá wọn ká fún wọn àbí kí a sọ fún ẹni tí ó ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ àwọn nǹkan yẹn fún wọn tá bá sì dúndú pé àwọn ò ní gbọ́ ká kó ọ̀rọ̀ wa sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run mọ̀ bí ó ṣe kó wa níbi àbúrò àwọn olórí bẹ́ẹ̀ tó látara dé ìgbà míì sì ń bẹ tó ṣe pé tọ́lọ́run yẹn olórí èyí tó ṣe wípé ó jẹ́ ká àwọn o ó lè jẹ́ wípé ọlọ́run fẹ́ fi dán àwọn èèyàn wò ni bóyá a lè ṣe sùúrù torí kò sọ́nà tọ́lọ́run yìí fi dán rẹ̀ wò ó lè jẹ́ àtẹ̀wò láti ọlọ́lọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ pẹ́yìn gan lẹ̀ dá tọ́lọ́run sì yan irú yín náà tọ́lọ́run yàn fún yín kó olórí yín. ọkùnrin kan nínú àwọn khawarij jaha ila ali ibn abi talib olùbá àfàwà ali ibn abi talib radiyallahu anhu wa qala lahu ya ali arákùnrin wa ní ìrẹ̀ ali ma balu nasi intaqadu alayk walam yantaqidu ala abi bakr wa umar wọ́n ní ò sì takò Abubakar nígbà tiẹ̀ wọn ò takò Umar nígbà tiẹ̀ kí ló dé tán fi ń takò wọ́n faqala la àfáwọn àlè wa sọ fún wípé inna rijala Abubakar wa Umar kuntu ana wa amthali sórí ìgbà tàbúbákiri wọn àwọn tọ́lọ̀ ń kó ti àbúbákiri àwọn tí àbúbákiri ń darí irú àwa báyìí àti irú àwọn tó rí bí wa òun làbúbákiri darí. àmọ́ rìjáàlì ṣùgbọ́n àwọn tèmi ń darí fàkúntà àǹtà wa àmfààlù irú yín báyìí lọ́lọ́wọ́n bá kómi sí so ọlọ́run sì mọ tó bá yín mu lójó lójó pé mi náà ni màá jẹ́ ẹni tí ó máa darí yín so yẹn túmọ̀ sí wípé ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ó wu àwọn ẹ̀dá rẹ̀ yóò yan ẹni tó ṣe déédéé wa yóò yan fún wa làwọn ọ̀jọ̀gbọ́n fi sọ wípé bẹ́ẹ̀ bá ṣe rí ẹ́ kaifa ma takunu yuwalla alaykum bẹ́ẹ̀ bá ṣe rí náà ni wọ́n ó ṣe ìyàn olórí fún yín tó tá a bá lórí ò dá kì í kú sí pàǹjẹ́ nínú wa náà ló sá ti jáde hádàkọ́ ọ̀dẹ̀ simple ọ̀rọ̀ yẹn simple lápèjúwe ń sìn àáfàá kan àáfàá he àáfàá kejì àáfàá bí gbogbo alamọ̀pá àáfàá bí kò ì sèyàn dáadáa ṣùgbọ́n ló lọ ṣùgbọ́n àáfàá he gbogbo alamọ̀ pé yàn dáadáa àmọ́ kò ló lọ ẹ rí tó bá dìjọ́ tán fẹ́ yàn yàn ẹ̀yìn àáfàá bí tó jẹ́ ní burúkú yẹn làwọn yàn lọ tó sí nítorí pé wọn ò rí nǹkan pala oúnjẹ ojú ẹsẹ̀ wọn ò jẹ látọ̀dọ̀ tí àfa àbí bá wá dórí oyè tó bẹ̀rẹ̀ sí ní fi àjà àwọn ẹ̀wọ̀n ọlọ́run ìyà ń jẹ wá ọlọ́run ta <laughs> ẹgbẹ́ yìí náà ni lẹ́fi bẹ́ẹ̀ nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ ádàwọ̀ ìyẹn jẹ́ ti kó bá wa lórílẹ̀‐èdè ní wòyí àná ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lákùrẹ́ ìlérí àràkálẹ̀ yìí tí na sọ bẹ́ẹ̀ níjọ́ kan mo wá ń kọjá ń bẹ̀ fún ọ̀kísẹ́ rẹ̀ yóò tó ṣẹlẹ̀ lánàá mo wá òkè bẹ̀rẹ̀ ibi tí ti ta gáàsì yìí kò yẹ ká máa ta gáàsì bẹ́ẹ̀ ẹnìkan wá ń sọ wípé abẹ́ mi pé kódà wọ́n ti stop ẹ̀ wọ́n ti stop pé kama ta kini yẹn bẹ́ẹ̀ bẹ̀tí létà bóyá wọ́n padà tún lọ owó rìn iná tó bẹ̀rẹ̀ sí níta ẹ wòye ẹ̀mí tó wá sọ̀rọ̀ ẹ wòye tó bàjẹ́ hádà wọ ìbáṣepọ̀ àti tẹ̀lé ẹ̀fìrí ilé tí wọ́n tó wà lójú ọ̀nà báyìí tán bá ti fàlà sí pé kan stop ẹ̀ wọ́n fẹ́ gbowó ni kì í ṣe pé wọ́n fẹ́ lò fẹ́ nítorí ṣẹlẹ̀ nàìjíríà nìyẹn ilé tí wọ́n kọ́ sójú ọ̀nà tó yẹ kí wọ́n sọ wọ́n fàlà sí pé to be demolished wọ́n kọ́ ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ padà rí pé wọ́n ní demolish ẹ̀ tẹ́ni ẹ bá ti yọjú sí wọn tó bá fún wọn lówó níjọ́ kan tírélà kan wá ń bọ̀ bírèkì ẹ̀ bá já gbogbo àwọn èèyàn sì ń bẹ nu ilé tírélà sì lọ tẹ gbogbo àwọn èèyàn ọ̀pọ̀ àgùn wọn síbẹ̀ pépà wà gbé àwọn èèyàn twenty five gbogbo ẹni tó bá rí orí èèyàn wà máa wú inú èèyàn máa bàjẹ́ ìbá ṣe pé òfin àkọ́kọ́ ọjọ́ tó bá ti tẹ̀lé oṣù mọ́kọ́ máa rí bẹ́ẹ̀ tòyẹ́ tó mọ̀ pé àwa náà là dá tọ́pọ̀lọpọ̀ ṣe láàbì yẹn lè ń ṣẹlẹ̀ tó tó bá ti wá rí báwọn ewu làbúrò fẹ̀mí ara tiẹ̀ ṣòfò pọ̀ fẹ́ bàjá bá kan jà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àpàrà sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kó ní kálukú náà ò tún ọwọ́ wa ṣe ká má torí kóńgò oyọ̀ kan kóńgò ráìsì kan ẹ̀ ń tá a pé tọ́ọ̀kì ni ẹ̀ ń tá a pé apáàyàn ni ẹ̀ ń tá a mọ̀ pé ó lè ní ó náà lẹ́tún lọ́ọ́ fi ṣe àmọ́ lọ́ka gọ̀ọ̀mẹ̀tì nítorí tẹ́ mọ̀ pọ́n lálọ́dọ̀ rẹ̀ so ó dìgbà tá a bá tó padà síbi òdodo tóníkálukú dúró lórí òdodo eh, ìlérí ọlọ́run ni la yughayyiru Allahu ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ọlọ́run ṣetán láti yí ọ̀rọ̀ padà sí dáadáa táwọn náà bá ti ṣetán orílẹ̀-èdè nàìjíríà fi tó délé ni àwọn èèyàn míì ń bẹ kò ní ìdí kánṣẹ̀ kò tí gbogbo wa fọ ìwọ ni ṣùgbọ́n ẹ má bẹ́ẹ̀ láyé nàìjíríà bẹ́ẹ̀ kódà ẹni tí gbogbo èèyàn mọ̀ pé apààyàn bẹ́ẹ̀ bá sọ́ra òun náà ní wọlé nítorí gbogbo ẹni tó yẹ kó sọ wípé kì í ṣẹni rè gbogbo wọn náà ni wọ́n máa wọ́n máa gbé kàlí gbogbo tí wọ́n máa ń pa ẹ̀ ni wọ́n máa sọ ẹnìkan sọ nígbà táwa ń lẹ̀ haúsá wípé wípé mùsùlùmí lọ́bàṣánjọ́ nígbà tí ọbàṣánjọ́ ìṣẹ̀kù fẹ́ wọlé ó ní bàbá ń sọ̀rọ̀ àjò ó ní ó ní bàbá ń sọ̀rọ̀ àjò ọbàṣánjọ́ <laughs> ó ní bàbá ń sọ̀rọ̀ àjò ní orúkọ ẹ̀ nǹkan ṣe èmi lọ́mọ júwe Ọbásanjọ́ àbí nǹkan kọlu ìwà Haúsá mọ̀mọ́lé Ọbásanjọ́ lábẹ́kúta mọ̀mọ́lé ti ń gbé mo ti mọ̀ kì kò tiẹ̀ tí ìdásóṣèlú gan tí màá rí tí ó jókòó wájú ta rẹ̀ báyìí tí ó mọ̀ ká pépà mo ti mọ̀ kì í sọ̀rọ̀ wọ́n á sọ fún mi wípé bàbá rẹ̀ <laughs> kò dẹ̀ sí ìdí tó jọ́ mọ́ síbẹ̀ ni pé òun fi ń kàǹpé ẹwọ àwọn èèyàn mọ̀ parọ́ lásàtìlẹ̀ka torí pé wọ́n mọ̀ ṣiṣẹ́ owó tí wọ́n fún wọn ìyá rẹ̀ náà ní gbogbo nǹkan tá a rí so ló fi jẹ́ pé Islam ó máa ń fèsì reality ìjà kọ́ ní kàn ọlọ́run lẹ́ẹ̀mọ́ bẹ̀ ẹ sì tún yí àìdá ọwọ́ yín náà ẹ yí padà ẹ rọ pọ̀lọpọ̀ àwọn kan mìíràn ní Misra aláàkúbọ̀ àwọn bájọba jà ẹni tí bájọba jà ní fàṣígá yìí o níbi tán láwọn square tán láwọn dúró sí táwọn jíjẹ kìnìún náà ń bára wọn sùn bẹ́ẹ̀ wọn wọn làwọn fẹ́ àwọn fẹ́ fáìtì ìjọba sì lè ní kan lọ pa ogun ọ̀dà nù ọlọ́run ló mọ iye mi tó sọ̀rọ̀ mẹ́ so gbogbo àwọn nǹkan yẹn islam ò farama islam ò farama òdì yẹn tó kọ àdìsí méjèèjì yìí àdìsí yìí ó fún wa ní ìpìlẹ̀ hmm? hadhani hadithani yushakilani mabda'an qawiyan min mabadi aqidati ahli sunna wal jama'a hadith yìí ń sọ ìpìlẹ̀ àdìsọ́kàn àwa mùsùlùmí pàápàá jùlọ tábà ń bẹ lórí manhaju salaf nípa tí dàrúdàpọ̀ bá ń ṣẹlẹ̀ nínú ìlú alólórí tó jókòó tẹ ẹ̀tọ́ wa ọ̀nà wo ni islam fi ní kí a gba ẹ̀tọ́ wa ọ̀nà wo ni islam fi ní ká bá lò gbogbo ẹni islam ṣàlàyé fún wa ṣùgbọ́n tó ba nínú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú islam ilẹ̀ larubawa ìṣesí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó lòdì gédégédé sí nǹkan tí anabi sallallahu alayhi wa sallam sọ lẹ́ẹ̀fi wá rí pé dọ́là ẹ máa gbọ́ political unrest kò ní sí fọkànbalẹ̀ ń bẹ̀ èèyàn báyìí náà ti pa ń bẹ̀ èèyàn báyìí ló ti kú àyàn báyìí ló ti kú so nasallallahu alayhi wa sallam hatta tarji'u ila dinikum gbogbo ọ̀rọ̀ ìdìbò àti kálukú bá padà sí di ẹ̀sìn nǹkan tí ẹ̀sìn ní ká ṣe ibẹ̀ ni àlàáfíà wà ibẹ̀ sì ni ìfọkànbalẹ̀ wà wa sallallahu ala nabiyyina muhammadin. صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك